الله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته أتعبكم الله سبحانه وتعالى atọrọ ìkẹ́ ọlọ́run àti gẹ̀rẹ̀ fún anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábà kìrọ̀ àti àwọn òbílẹ̀ adáàtẹ̀lẹ̀ mu akẹ́rọ wa kó dídá àkókò yìí àkójúmọ́ àdàlọ́ subhanahu wa ta'ala tí ó fi àánú rẹ̀ tí wá sínú zimma rẹ̀ àdẹ́kùsọ lọ́rọ̀ rẹ̀ pé gbogbo ẹni yóò tó jí lásùbà àtọ́wá kí ní yóò wà nù zimma ọlọ́run kí ọlọ́run máa kàzímọ̀ rẹ̀ kúrò lára wa ó ṣàlékún ìṣọ́ àti àánú rẹ̀ fún wa àlékún àrísìkí ọlọ́run ṣe fún wa àlékún ọgbọ̀n ọlọ́run tó dájú ọlọ́run mọ́ta ṣe fún wa kọ́lá kẹ́lìmọ́lá ilá ìlọ́lọ́ àwọn tó ń lọ sí hajj ọlọ́run sá fún wọn ní iṣẹ́ àṣepé àwa náà tá wà ń lé àbáwá tá a pàdé ọlọ́tà tí mo bá lọ ọlọ́run sá fáwa náà ní <clears throat> ọlọ́run mọ́sá sàlékún dáadáa rẹ fáwa náà ọdún iléyà dáadáa ọdún ayọ̀ ọdún àgbáríkà ọlọ́run jáde kọ́wálá tẹ́gbẹ̀lá ilẹ̀ ìlọ́lọ́ ilé wa àtọ̀nà wa kọ́lọ́ mọ́ fọwọ́ bàdé kan ìlú wa ìlú nàìjíríà ọlọ́jọ́ dájú báyìí lọ jàmọ́ àlọ́kùnrin lóbìnrin àbẹ̀lọ́ fúnra wa wípé ọlọ́run mọ́sá sàlékún dáadáa rẹ fún wa ọlọ́run mọ́sá sàlékún orí rẹ nínú tíra tí à ń ṣe àlàyé rẹ̀ yìí lánàá asọ̀rọ̀ pa mahram àdẹ̀dẹ̀gbẹ̀ níbi ọ̀rọ̀ náà tó jẹ́ ayé ọ̀nà kan tọ̀ léni báyìí nísìnyí níbi orígun mahram náà ni a sì máa tẹ̀síwájú ìgbìtọ̀ obìnrin tó fẹ́ ṣe hajj tọ́wárí mahram tẹ̀lé aláàmì náfà kọ́tù dárí kẹ́ mahram mahram yẹn iná ìlú tiẹ̀ náà àti ètò ìrìn rẹ̀ ọ̀rùn ta lọ́wọ́ à sọdùgbọ́ fẹ́ kí ìwà wọn nìkan ọ̀rùn ta lọ́wọ́ àta ní ògbé sọ́run máa hárọ̀mù lọ́wọ́ ni àbọ̀rùn obìnrin lọ́wọ́ ibi tí a ti gbé hálùkọ̀ tààrọ̀ inú ni so abẹ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kí wọ́n sàti àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa ọ̀nà kẹfìlà ìdáadáa ìlọ́wọ́ náà lọ́dọ̀ àwọn hànábílà àwọn onílànà alágbọ̀ọ́yé ìmáàmù ahmed bin hanbal rahimahullah ta'ala wọ́n sọ wípé ọrùn obìnrin ló wà o náfàkọ́kùn maharam ìná ìlò ẹni tó fẹ́ ṣe maharam fún obìnrin tó fẹ́ lọ ṣe iṣẹ́ hajj ó ti yé báyìí nìkan torí wípé ní maharam yẹn ọ pẹ̀lú ṣẹ̀bí ìlú rẹ̀ tí ọlọ́run sọ fún wa pé nílẹ̀ mẹ́lẹ̀ sàtọ́ àìlẹ́ yìí ẹ̀ńtọ́ ní kápá àti tìrìn àjò lọ sí hajj tó ní kápá ojú ọ̀nà òun ní lọ wọ́n tó bá rí bẹ́ẹ̀ máhárọ̀mù obìnrin ọ pẹ̀lú ojú ọ̀nà tí obìnrin gbọ́dọ̀ ní kápá tóbìnrin wà sí hajj báwọn nítòhún ó lò nínà lò bíi záàdù bíi nǹkan yóò ní kápá á dẹ̀ tún ní kápá àti náà. a fún ọ wípé nínú ìrìnàmọ́ aráàlú pọ̀ ìtọ́pọ̀lọpọ̀ asáré máa ń gbọ́ yín náà sí ni ọkọ̀ obìnrin ó lè mọ̀jọ pọ̀ kí wọ́n sá kàlánà pẹ̀tẹ̀ ní obìnrin ni tó ti yé báyìí nìkan jẹ́ fún ni ẹni tí bá ọkọ náà ni náà tó mu wọ́n ní wípé tí ẹni tó jẹ́ máhárọ̀mù obìnrin bá ní òun ò lè lọ àtìgbà tóbìnrin náà bá ti ní kí ni tọ́ba ló tọ́ba tó náwó tòun náà papọ̀ ẹ̀ kọ́wù láàrin lórí gbogbo yìí wọ́n lọ́rọ̀ méjì àwọn kan sọ wípé ní bẹ́ẹ̀ ni yẹ̀jìbù àlẹ́ ha nǹkan ẹ̀láha rìnà tọ́ba ti pé ní ó ní kápá abẹ́ obìnrin ó ní kápá abẹ́ tọ̀ dandan lọ́rùn rẹ̀ ti fi ní kọ́sàn owó kọ́sàn owó àlọ àtàbọ̀ àti iná ìlò ẹni tó jẹ́ maharam ẹ̀ hmm? wọ́n dẹ̀ ní àfáàwà alfọ̀dúrí nítorí àti pé sọ ń bẹ̀rẹ̀ pé wàhúwọ̀ sọ̀hìn eléyìí ni tọ́lá làáfíà wípé ní tí maharam obìnrin bá lóun ọ̀lọ́ àtìgbà tóbìnrin bá tó fi ní òótọ́ bá tó ṣètò tọ̀ wọ́n ní kí ni o wọ́n lé yìí lọ́lá láàbí àpẹtọ̀ obìnrin ti kí ni yọ wà san owó rẹ̀ tóbi ìrìnbá ti ní kápá ẹlẹ́ẹ̀kejì wọn lé ayé ìdìmọ̀ ha kò jẹ́ dandan lọ́rùn obìnrin láti ṣèyún wà láyé ìdìbò alẹ́ ha mẹ́ẹ̀lẹ́m yẹ kúrú ju má àrọ́mù obìnrin fakọ́ ti di alẹ́ mẹ́sẹ́kọ̀rọ̀ kò tó àwọn ìrọ̀lọ́ kò sí dandan lọ́rùn obìnrin tẹ̀ǹtọ́ jẹ́ má àrùn bàbá kó wọn lè jáde kó wọn ní ìná ìlú kó fẹ́ ṣe kí ni o tó wọn fẹ́ lò eléyìí ni sí àfáwà abújáfàrù tọ̀háwí tí wọ́n sọ táwọn méjì tí wọ́n náà ẹ̀ńdà ṣàfihànyà lọ́dọ̀ àwọn onímọ̀dé àbí ìmáàmù ṣàfihàn wọn ni tọ́ba ti pé obìnrin tó fẹ́ lọ sí hajj maharamu rẹ̀ tọ́jú tó jẹ́ maharamu fún lóun ò lè lọ ilẹ̀ àbí ojúrọ̀ àti pẹ̀lú owó ọ̀yà hali ojúrọ̀ tó alá azhar lọ́jọ́ yìí lójú ọ̀nà méjì tó gbà wá èyí tó gbajúmọ̀ jù ní pínpín ni dandan ni kóbìnrin náà kìí ọ̀sánwó iṣẹ́ ẹ̀ńtọ́fẹ́jẹ́ máhárọ̀mù rẹ̀ orígun mi ìsì ìdánù mẹ́rù àti zawùjá ha kóbìnrin náà gbáyọ̀ dá lọ́wọ́ ọkọ rẹ̀ kó tó ṣe kí ni o kó tó jáde fún hajj tó fẹ́ ṣe tí hajj tóbìnrin bá fẹ́ ṣe bá jẹ́ hajj faru hajj ọ̀ràn àyàn ìsìláàmù tá a pé ẹ̀kan nìyẹn máa ṣe nínú ọjọ́ ayé rẹ̀ ni ìsòhìbàlì mẹ́wàá afẹ́ kóbìnrin kó ṣe kí kó gbà yọ̀ǹda lọ́wọ́ ọkọ rẹ̀ kótó di pé yọ jáde lọ sí irúṣẹ́ hajj bẹ́ẹ̀ àmọ́ o kọ̀ lẹ́tọ̀ fún baálé ilé tó dé ọkọ̀ wípé a ah, ọlọ́run ní kẹ́mi gbàtọ́ lọ́wọ́ wa ni hajj ọ̀rẹ́ ọ̀gá fẹ́ lọ yóò lè lọ inú jẹ́ bẹ́ẹ̀. fàyín àzínà làhá tọkọ bá yọ̀ǹda fún yọ lọ wà ilà tó bá kó wọn yọ̀ǹda fún kọ́rọ̀ jẹ ti bẹ̀rọ ìrì yìí yọ lọ sí hajj láì bàtà sí yọ̀ǹda rẹ̀ kó sàtìsọ́ wọ́n dì mọ́ ó kù ọ̀nà yẹn tọ́lọ́ fi máa fi ẹsẹ̀ lọ́wọ́ rẹ̀. ọ̀ràn yẹn ló wà nílẹ̀ yìí ọkọ̀ tó fẹ́ sí wà ní fẹ́ bá hmm, wa eh, ti a ti ibrahim nasai náà àbò ní fíkìw hawaii abutawu ìkíní kejì tí mọ́mú ṣáfìrí tọ́ tó ti yé àwọn ṣáfìrí yà wọ́n sọ lọ́rọ̀ pé ní inna lahu man'aha bina'an ala anna al-hajj ala anna al-hajj ala tarasi wọ́n sọ pé ní ọkọ lè ní ọmọ lọ tá gbé e lórí wípé aṣọ hajj kan àti òṣọ́nà méjì a ní àtàrọ́ àti alàlùfáwò ibi ìjà alẹ́ dágbà sí ibi padà máa dé àbíká sí ní kíákíá ni àwọn tó bá faramọ́ wípé ní ó lè dágbà sí wọn ní tó bá rí bẹ́ẹ̀ gbọ́ o ọkọ lè ké kí ìyàwó òun náà ti lọ títí di ìgbà báyìí àmọ́ kọ́mọ̀ lọ ájì rárá wọn ẹ̀fẹ́ ní tí ó sọ bẹ́ẹ̀ náà àwọn àbá ó ti yé má ti lọ títí di ìgbà báyìí àti wípé nínú àdìsí kọ́tà níbi sọ obìnrin kan là àzọ́jú wọlé àmẹ́l wọlé ayé àzọ́jú àfẹ́lẹ́ àjì wọn á bí àdìsí ikú obìnrin tó ní dúkìá tó lè fi lọ hajj àmọ́ ọkọ rẹ̀ kò yọ̀ǹda kó kọ́ lọ wọn àná bìtẹ̀ pélé sàdáhà àbí ìdílé saudi ha wọ́n ní o ànábì ní ọkọ lọ hajj o àti ọkọ tó ti yé ama hajj ha nínú àmọ́ tọ́ba ti pé ní lẹ́yìn ìgbà tó ti ṣe hajj òun náà gbà tó gbogbo ní káwọn tó lọ sí hajj tata wọ káàpì súnmọ́ lọ́wọ́ ni ó ti yé wa níbi ọkọ ló gbé ọmọ lọ. afáwọn bíi mọ́ndé wọn ní gbogbo àwọn tá a gba ìmọ̀ lẹ́nu wọn àwọn tá a rí ọ̀rọ̀ mú lẹ́nu wọn nú àwọn onímọ̀ wọn panu kọ̀ wípé tá a bá ní kí ọkọ lè sọ gbogbo gbìyànjú ọmọ ti jẹ hajj kò ní jẹ hajj ọ̀ràn yẹn tóbìnrin bá wá fẹ́ fi tẹ ájí ọ̀nà yẹn àbọ̀ fẹ́ fi ájí tàtọ́ wọ̀rọ̀ náà tọkọ ti wáyọ̀ ǹdàgún tó ti wá gbé aṣọ ìrọ̀rọ̀mù wọ̀ dandan ni lọ́rùn ọ̀kọ̀kọ́ aláwọ̀ ọ̀kọ̀ parí tẹ́lẹ̀ bìláàkìlá kò sí ìyàpẹ́ lóbìnrin kankan nù àwọn àbá tàwa òǹkà nàfàgbọ́ àwọn mẹ́fìlá ìjọ́ràn yẹn ní ájí tó múra tó fi gbàtọ̀ ara mi wọ̀ ni ìjà ájí tàtọ́ wọ̀rọ̀ ni ìjáde náà fi là tọ́ba ti gbẹ́tọ̀ ara mi wọ̀ ọkọ̀ wọn yọ̀ǹda tó ti gbé parí rẹ̀ ní kò sí ní sẹ́gbẹ́ máa bọ̀ wálé àbí o ṣe é mọ́ ìbùtọ́lù làámẹ́lì kéèyàn ọba tẹ́jẹ́ islam ọ̀fẹ́ bẹ́ẹ̀ ọlọ́ni wàlá tó ti kílù àmẹ́ẹ̀dẹ́kùn ẹ̀mọ́ bá wọn ṣe ẹ̀yìn jẹ́ hmm? tọ́ orígun míì kòrójú mẹ́rọ àti mọ̀ọ́tẹ́dẹ́tì ilẹ̀ hajj obìnrin tó ń ṣe hajj tó ń ṣe ìdà lọ́wọ́ tó fẹ́ lọ sí hajj kí lọ́rọ̀ àwọn àfa lè lórí àwọn àfa wa inú tí wọ́n ta ń pè lálẹ́ mọ́kùnrin níbi ìkò dáadẹ́ wọ́n sọ ń bẹ̀ yìí pé ẹni tó bá ṣe ẹ̀dá pé ọkọ kú kèé ṣe dandan lọ́rùn rẹ̀ láti kìnnì láti jáde fún hajj àbí láti fèrè àjò míì náà wọ́n wá káwọn sọ hábà níbi tó sọ bẹ́ẹ̀ bí ọ̀rọ̀mọ̀ bí osman àtàwọn sábẹ̀ yìí bí afáwọ̀ sàyẹ́dùbùn musayib afáwọ̀ alkọ́sìn àti mọ́mú mẹ́lìkì mọ́mú sáfẹ̀yì àbú ọ̀bẹ́yìdà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́ àfáàwà abdulbọ̀sá nínú mùsọ́lẹ́kù wọn wọ́n gbà wá látọ̀dọ̀ abdullahi bin musaud àtàfà abdullahi bin umar bákan náà pé irú gaba yìí kọ́ òbí tó bá ti ẹ̀dẹ́tìlú wàfáàtì lọ́wọ́ kìí ṣe dandan ní fún kókó ń lọ hajj kí ni ẹ̀dẹ́tìlú wàfáàtì ìgbélé pé ọkọ pẹ̀lú ìsinádìí kan rà fáwọn mujahid wọn ní sẹ́yìn ọ̀rọ̀ àti àfáwọ̀ ọ̀kùnrin wọn máa ń dá àwọn alálàájì lóbìnrin kan padà àtàwọn tó ń ṣe òmùra lóbìnrin wọn bá wà ní àdúgbò jósùfà àbí zulhulaifa níbi tí wọn ti gbé aṣọ hárà mi wọ hmm? wọn máa dá wọn padà pé ẹ máa lọlé. kí ló fọ tàwọn eléyìí nítorí wípé àwọn ń ọkọ wọn kú tí wọn ti rí dà èyí wò ni ọ̀rọ̀ ni pé apákan náà àwọn ẹni wọn ti fúfú yẹ wípé ní obìnrin lè jáde tó bá ti rí dà lọ́wọ́ kó lọ hajj kó lọ múra tó ṣáà àti wípé ní ó lè ṣe kí ni o lè gbé ibi tó bá wù ilé ìtàwí afa abdulrasaq nínú musonna fún wọn sọdọ afa mahamad ani zuhuri ani ọrùwa wọn ni yàwá aisha jáde rọgì ọlọrun anìhà pẹlú sísà rẹ táìpé ní ọmọ òkútù nígbà tí wọn pa tọ́líhà ọkọ rẹ wọn jáde lọ lọ́ka wọn lọ sọ̀rọ̀ mọ́ra afa ọrùwa sọ pé ní aisha tẹ̀lé yẹn o ó máa ń ṣe fàtiwá wípé obìnrin tí ọkọ rẹ̀ bá kú tó ṣe ìdà lọ́wọ́ ó lè ṣe kí ni ó lè jáde kó ṣe hajj afábínú àbá ti mọ̀ sọ wípé ní nàmà kọ́lá mọ́ ọ̀rọ̀ ọba sọ wípé ní tààtàdù àrùbá àti aṣòwòrò wọn obìnrin ó ṣe ìgbé oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá tí ọkọ rẹ̀ bá kú ni wàlámù yẹkùn ọlọ́run ọ̀sọ́ pé ta àtàtù bí ibé yìí ha ilé ẹ̀ lọ́gbọ́dọ̀ wà kọ́ máa ṣe é jà ń bẹ̀ kọ́ máa jáde ẹ́n ta àtàtù àìsàn ṣáà gbogbo ibi tó bá wà lọ́dún ní tẹ̀lé ìjà lóṣù hm? yé bákan náà a ìgbà wa lọ́dọ̀ àfàwọ́ jábìrú bin abdullah rọ́bì allah alhùnmá wa rọ̀dọ̀ ọ̀húnmá ó ní ta àtàtù lùmúta wọ́pà obìnrin tọkọ rẹ̀ kú ibi tó bá fẹ́ ló ti lè ṣe kí ni o ló ti lè ṣe àìdá tó yẹ báyìí nísìnyí bákan náà tó rí ìgbà wá pẹ̀lú ìsìn náà lọ́dà fún àwọn aṣáábí ó ní ìmọ̀mú àríwánu lọ́ọ̀hẹ́ alẹ́ ní yọ̀rọ̀ṣílò hún ná yẹ̀kúlù yẹ̀kúlù náà àwọn tó ń ṣe àìdá bẹ́yẹn ìmọ̀mú àlímọ̀tí kí ni o akó wọn sí nǹkan àjò táwọn abíṣe ìdẹ́hájì wọn á dẹ̀ tó kí ni wọ́n lè lọ́ọ́ afáwà àpọ̀ afáwà àpọ̀ ọ̀hún àwọn náà sọ̀tún ní ẹ̀lùmọ̀tọ́wọ́ fún àyìn àtọ́jú àtọ́jú wọ̀tàtẹ́lẹ̀rù wọ̀tẹ̀tẹ́kìlì wọ̀tẹ̀bí ẹ̀ńtọ́kọ rẹ̀ kú olùfẹ́ hajj olùfẹ́ ọmọrọ ọ̀dẹ̀ rẹ̀ kú láti ibìkan bọ́ síbò míì ó sì lè dúró bìkan tó ṣe pé bẹ́ẹ̀ ni ọmọ lò tó ti yé tó wọ́n ṣàlàyé fún yẹn náà bákan náà ló lè pé láti lábẹ́ bá a ti ń ṣàlàyé ọ̀rọ̀ hajj yìí a tún máa mú jáde níbẹ̀ nú àgọ́ yé wípé kò sí pé dandan ilé báyìí ni obìnrin ti gbọ́dọ̀ pé ìdá àti ilé ọkọ rẹ lọ́gbọ̀dọ̀ ọmọ jáde kó mẹ́ kó wà lẹ́ kó délé má kó dé jumọ́lé tó ti yẹ báyìí nísìnyí ẹ̀ so àfa wa ibùdó àbí sẹ́bẹ̀bì sinadìdì ó ní sàálùtù àtọ́ ànílùmùtọ̀lẹ́kọ̀tì tàlẹ́ẹ̀ta obìnrin tọkọ ti kọ́ lẹ́lẹ́ẹ̀lẹ́ tàbí pé sọ́n padà fẹ́ra wọn padà ń kọ́ ọgbọ́dọ̀ ti pé ní obìnrin ti kí ni yọkọ̀kọ́ lọ fẹ́ lòmíì náà pèsè wa padà wá sọ́dọ̀ ọkọ rẹ̀ padà nígbà tí yóò bá kọ́ lẹ̀ ní o èyí ò gbé ìyàwó tó ti lọ àti tó wá ti ríjà lọ́wọ́ ń gbé tọ̀lápọ̀ ẹlẹ́ẹ̀kẹta àti ẹni tọkọ rẹ̀ kú àti ọ̀dà ni pé ìdá bí ìdá ti ní mà táwọn méjìdì lè ṣe ájì nù ríjà wọn kọ́ọ̀lá náà oníbẹ̀ ni kódà fáwa akànnàbàsọ́ríkọ̀ àwọn àmì sọ̀rọ̀ sọ̀bẹ̀ àhàmú wọ́pàwà àwọn àdájọ́ kan ní àtàwọn àǹfààní kan wípé tóbìnrin tọba wa jáde fún sẹ hajj ọlọ́kùsọ àwọn àbí eléyìí bó ṣe wá jáde yìí ń lọ ọkọ rẹ̀ wá kú lójú ọ̀nà tó wà wọn náà alitukumila alitukumilu safarọ ha wà hajj ha ìrìn àjò tó wà wọn àbí sẹ hajj tó fẹ́ lọ ṣe wọn ṣé yọ parí ẹ̀ ní àbí yọ padà sílé kọ́ lọ sí í dà ẹ́ lè áhàlì lè ẹ́ lè fi dáadé kàtà sí i àwọn onímọ̀ wọ́n ní àlàyé tí wọ́n ṣe lórí ikú bíi ọ̀gbọ́n béèrè wọn dáadáa obìnrin tọkọ ti yọ̀ǹda gbogbo lọ sí àbí ọkọ rẹ̀ ń bẹ láyé ájọ́ ọ̀rẹ́ yẹn lọ́fẹ́ ṣe tọkọ ti ẹ̀wá yọ̀ǹda gbogbo tí wọ́n lọ báwọn náà tá a dẹ̀ sọ fún ọ wípé ní ájì ọ̀rẹ́ yẹn dandan kọ́ ni kí obìnrin tọkọ tọkọ wọn ọba ti yọ̀ǹda fún wọn ò lè jáde kó lè ó ti wá jáde níbi ìkíní àdìkejì lọ́wọ́ a pé baálé rẹ̀ mọ̀ ti kú bóyá wọ́n sọ lórí fóònù bí baálé rẹ̀ mọ̀ kú bóun ló ti tẹ̀lé yọ padà wá lọ́wọ́ sẹ ẹ̀ńdà nàbí yọ mọ̀ kọ̀ntínú ọ̀rọ̀ àwọn àlélẹ́ yìí àwọn onímọ̀tẹ́ àdé àbí wọ́n ní tọ́ba ṣe yí pé ní ìrìn àjò ilé rẹ̀ ó kéré sí ìrìn àjò tó kù tó láti bẹ̀ sí ibi tí ń lọ oyè láti ojú ìwé níbi yìí èèyàn ń lọ sí lọ́ọ̀rọ̀ ní tíráàbù lóbìnrin àbí èèyàn fẹ́ lọ sí ṣe hajj tí ń tíráàbù bẹ́ẹ̀ lóbìnrin àwa ti wá dé ọ̀nà lọ́gbọ́ pé ọkọ òun kú ọ̀nà tó dé ńgbà tí ń tíráàbù lọ sọ́nà lọ ni bí wọ́n wà níjẹ̀bú òde àbọ̀sẹ̀ dé ní gáràjì ń méjèèjì yìí wọ́n kéré sí ibi tó kù ti ń lọ àtẹ̀wò rẹ̀ àti ní gbàdà jẹ́ gbàdà ó ṣe kíni wọ́n kéré sí ìdọ̀lẹ́ ti ń lọ ó ti yẹ wá lójú ṣùgbọ́n kan náà ní wípé ẹ̀dá wa gbé sínú fíkì padà wípé ó ti wá sanwó pléènì àlọ́ àtàwọn owó yẹtẹ̀ níyì tí wọ́n bá dá padà fún wọn láwọn fi àwọn owó kankan kankan bẹ́ẹ̀ kìtì ìkó nàìjíríà ó ti sanwó pléènì kalẹ̀ jẹ́yẹ́dù ṣe ń dà ní tòun tó ṣe àìdá ọ̀rọ̀ àwọn ànàbíyà ní ní àtàwọn rẹ̀ ni o nígbà tó ṣe wípé ìjáde rẹ̀ sí ibi tó dé o ètí ìjì kọ́ wá jìnnà bá ibi tí ń lọ. ìyàjú ṣe kí ni o kètí ìṣe kí ni o kètí ìbẹ̀rẹ̀ ń bẹ̀ tọ̀ wọ̀nyí kánà ilẹ̀ mẹ́ka àkọ́lẹ̀mí múdà ti sẹ́fẹ́r wọ ilẹ̀ mẹ́zílẹ̀ ha múdà ti sẹ́fẹ́r mọ́bọ̀ ilẹ̀ mẹ́ka tọ́ba ṣe ike ní níbi tó dé sí láti ibi tó dé sí fi dé mẹ́ka ó kéré sí kó ṣe wípé ní láti ilé rẹ̀ síbẹ̀ èyí ni pé ó ti rìn sọ́kọ̀ ó ti fẹ́ débi dé lọ ẹ́ wọ́n ní kí ni o kò ní padà mọ́ yọ ọmọ sí mẹ́ka ni. لأنها لا تحتاج المحرم في أقل من مدة السفر تركني انطبق كنتي على إنهاجه وبكاته المحرم وإن كان من الجانبين أقل من مدة السفر طبعا تكوني لا تنياش لا تؤمن لا تلي تبتدي àbí láti ibi tó dé síbi tí ń lọ déédéé kan náà ní méjèèjì kò jura wọn lọ fàhíyà bíi ó máa kọ̀ntínú wà ìṣá rọ́jà àti ilẹ̀ àmẹ́ndílé ha tó bá ti wùkọ́ wo yọ padà lé rẹ̀ padà. tọ́ba wa ti kébi méjèèjì náà ni tó jẹ́ dèdé àlà ìrìn àjò tó lè fi ní kọ́tùkù bá ti wọ̀ láti lé rẹ̀ dé àárín ọ̀nà tó dé o ti tó dèdé àti láti bẹ̀ náà débi tí ń lọ ó ti o ti tó dèdè ìrìn àjò ìṣá ẹni tó fi lè mẹ́sàn-án tánífẹ́ ìlú ni ibi dé sí òun bóyá alákòjú ìlú ti ní sọ́ọ̀bù bàbá ni wàlẹ́ tẹ̀lé àǹtẹ́ kùnú ọ̀sẹ̀ kọ́ di ẹ̀ṣẹ́ tó wà bíkó lábẹ́ àlefa wọn ní kò ní fi lóhùn lẹ̀ lọ́dọ̀ ní wàlú àlefa tí ìparí ẹ̀ṣẹ́ rẹ̀ wàyí wọ́jẹ̀ dẹ̀sí maharam tó bá ní maharam wàyí dẹ̀ abi yusuf wa muhammed àwọn ọmọ kéwà bó àlefa méjèèjì táwọn náà dágbára gbà kọ́mọ bá ti hajj lọ tó bá ti ní maharam àmọ́ tí ọba wa ní maharam nínú mọ́tí àbí wọn láì sí ìyá apẹ̀rẹ̀nú bẹ́ẹ̀ olùsèkìlì kò lè máa lọ. wàyí ká nzálíkà fi máa fẹ́ àdá káwa ní kíní láàrin ọ̀nà ni àwọn ilé ìtàn sọ ìbáyìí níbi ọwọ́ àkúwà àwọn tó fi wọn ń gun pléènì lọ bí adé àwọn kan ní kíní òkan lè gun bíi mọ́tò àbánigun bíi nǹkan míì náà léyìí tó ṣe wípé ní wọ́n lè wà láàrin ọ̀nà torí wípé ẹ̀yìn gbogbo bá gbé si tí ọba di ní sọ́pùpà ọlọ́mọdé ara burú ìyá lọ́gbẹ̀ tó lọ́dọ̀ ni òdìyẹ bẹ́ẹ̀ bá ti ní sọ́pùpà tó dé sí ẹ̀pọ̀ ẹ̀pọ̀ tó ní ni òdìyẹ báyìí ẹ̀ àmọ́ tó wá ti wípé ní bí ó ti àjò ni kìí ṣe wípé ní inú ọ̀sọ̀ kalẹ̀ sí àwọn bá lórí ẹ̀mí ara rẹ̀ ẹ̀mí fàlàhà àǹtẹ̀mùtò yà fẹ̀tẹ̀dùkú làmọ́ọ̀dì àlàmù kọ́mọdù kọ́mọlọ́bà wọn náà títí tí èdè ibi tí ẹ̀mí rẹ̀ ó ti balẹ̀ kọ̀wá ní kó omi tẹ́mi rẹ̀ bá ti balẹ̀ ń gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àbú hanifa orí maharam o orí maharam tọ́da àbú yusuf muhammed àwọn ní kí ni ìsọba ti ní maharam kọ́ tọ́da àdìkọ́ mọ́ lọ. àyàdá wà múdàtú sábàrin dàbí hanifa ìlẹ́rìí yẹ́ sọ̀rọ̀ fíìhì hùwà mọ́sírọ̀ tó kódà bó hanifa dèdè ààlà ìrìn àjò téèyàn lè fi kí ni ojú òbí dìrùn kù òun náà ní kí ni o ọjọ́ ìrìn àjò ọjọ́ mẹ́ta ẹ̀ńdà mẹ́lìkì yẹ kódà mọ́lìkì wọn ní kí ni o tó bá ti rí bẹ́ẹ̀ nígbà tí wọ́n á lọ lọ́kọ́ fún tẹ́rì jù ìlú abẹ́ tí a máa làm tó fẹ̀rẹ̀ yọ padà lè tí ìbá ti gbà sọ àti ìbá ti gbà sọ ara mi wọ̀ ẹ̀ńdà ṣáàpì àyà kódà àwọn mẹ́ta bí mẹ́mọ́ ṣáàpì yìí wọ́n ní ìfárọ̀kọ́sí tọba ti kú láwọn ilé ìlú rẹ falẹ àlùkìyà rúbẹ ìyẹnu lórí ìwádìí ìmọ ọlọsàn gbèsè kó wọn padà alẹ ni a kó wọn lọ kọmpléètì ha hajj wọn lè ha ha ìmọ̀wé inú azùnàlá ha dàwùjú ha fi yí ọ̀sẹ̀fà torúkọ ti wà ní ààyè tó fi ọkọ ti fún níyọ̀ǹda òun náà nìyà jù fàásùgbà mẹ́lẹ̀ òkàlẹ̀ ọ̀dùbà ọ̀rọ̀ ó ti déédéé pé ó ti jìnnà náà nù ó dà ha yọ padà lé tọba tí wájú náà kọ́ wò yọ mọ̀ lọ. alikọ́ọ̀dì àwọn sọ pé ní ààlà tó súnmọ́ òun náà lè ti lè ibi tí ò ti lè dínú kù ààlà tó jìnà níbi tó ti lè dínú kù. ọ̀dà tí hajj islam tọjú ọ̀ràn rẹ̀ tọba wà lọ́rùn obìnrin tó gbọdọ̀ ṣe tọkọ rẹ̀ wá kú ìfẹ́ ìdá rẹ̀ yóò ṣe ìdá rẹ̀ ìdá rẹ̀ jẹ́ dandan kó kó ṣe ń lé. bákan náà ní pé kọ́ba fi pé ìdá tuntun láti ní torí kọ́nà sùnfàánù wọ́tà ààlà ọkọ̀ fáwọn tó fẹ́ ṣe ìdá tó máa jáde káàkiri ọ̀sẹ̀ pé látòkò ìdúró náà ní gbòòyò ti ní nà wà láyà rújìnà ọlọ́ọ̀ni ẹ̀mọ́lẹ̀ wọn kanú àwọn ilé wọn àwọn gbọdọ̀ jáde ọ̀nà ó dá àti wípé ẹ̀ẹ́dàtà fi mẹ́sìn tẹ̀fù ẹ̀ẹ́dàtà tó mi ló ṣe ń lé rẹ̀ yóò bọ̀ fún bá ní wàlhájú yóò fi lè fi àyàlì mùsùlùmí bẹ́ẹ̀ dẹ̀ ní ájú ní àti ṣe lọ́dún mi ó sì rọrùn fún yẹn eléyìí ní ìdá mẹ́ta tó abẹ́rẹ́ mi àti àjẹ àmọ́ lẹ́gbẹ̀ẹ́ bá gbàtọ̀ nínú tíra mọ́kún ní nọ́sọ̀rọ̀ obìnrin wa wòye fàyínkáná wà kún hajj mùtàtà àn látàkọ́ fọwọ́tuhu wàlá látàkọ́ ọ̀hú fàwátàhú wàlá sọ́wọ́tà àrífọ̀ tọ́ba rí i hajji ní hajji hajj àkókò hajj ọ̀nà rẹ̀ ti wọn tọ́ba rí bẹ́ẹ̀ yóò ṣe ẹ̀ẹ́dà nílé torí pípọ̀ ní ẹni pé ọ̀rọ̀ ọ̀rùn láti kí ni o láti ṣe ẹ̀tọ́ méjì papọ̀ nù mí hapu ẹ̀dá àti hapu hajj ó ti yé ipe ọkọ rẹ̀ kú bẹ̀ láàrin títẹ hajj òdì ni ó sì láǹfààní oṣù mẹ́rin àtẹ̀jọ́ mẹ́wàá bíi ti ẹ̀dá àwọn tí ó ti tẹ̀sán òdò kóra wọn lọ náà àwọn bá ti tẹ̀kọ́ bá lọ àbáwọn tó ń lọ lọ tọ́jọ́ búùkù kíní fún wọn ó yẹ báyìí ní tí ò ní lùdù wọn. Eh, méjèèjì náà ni ó ṣe yóò ṣe ìdá nílé àmọ́ tó bá wá sí pé ní ní bẹ́ẹ̀rù kó tóun bá ní kó wọn dúró ṣe wọn bọ̀ ó yẹ báyìí lóṣù kí ni ó ṣe wọn ni lásìmọ̀ àlùmọ́ọ̀dìyú àlùmọ́ọ̀dìyú fi wọn sí ní wọn bá dá sáfì wọn sọ ọdún kan báyìí àbúrò ànífà ni pé yóò dúró ni fàyínfà ta àlùhàjì kọ́dà لأنها معتدة تركي زريدة لو فلمت لها أن تنشئ سفرا ولتكن لا توابين على أجوكم حج الصبي ìdájọ́ hajj ọmọ kékeré ọmọ kékeré hajj ò ṣe dandan fún àmọ́ tó bá wá ṣe hajj onídìí kan tá a ti sọ́ńkọ́ o hajj òun lálàáfíà kí kàn ṣe hajj ìsìláàmù tọ́jú ọ̀ràn ìrọ̀rùn rẹ̀ ni nítorí ń tá a gbà wá ó dàpọ̀ àbúlá ibùdó ibùdó abẹ́ẹ̀ fọ́nà fọ́nà ìlú sáwọn méjèèjì

pẹ̀lú ìyọ̀ǹda ẹni tó bá jẹ́ rẹ̀ hmm? bí a bí bàbá àbí àwọn bá jẹ́ bí alámòótó rẹ̀ ṣá tó ti pé ní kejì ìdá nǹkan mọ̀ ẹni bá jẹ́ ni o yọ ọba ara mi eléyìí ni àpapọ̀ àwọn onímọ̀ sọ àmọ́ ájì tó ṣe yìí kọ́ lọ́rùn rẹ̀ o òkè àti pé lọ́rùn rẹ̀ ájì míì tó ṣe òun náà ájì amata ni àmọ́ tá a gbà lórí ti pé ní ájì ẹ̀yọ̀ kan tí yẹn máa ṣe nú ọjọ́ ayé yẹn ọjọ́ ọ̀ràn yẹn tọ́lọ́wọ̀n òdìyẹ afábìnrin wọn láwọn onímọ̀ wọn panu pọ̀ àfàwọn díẹ̀ díẹ̀ nu ọtọ́rọ̀ wọn ò ṣeé ka tí ò ṣeé kà fún ipe ọmọ kékeré tọba ṣe nígbà tó wà lọ́mọdé ọ̀padà tó wá dàgbà padà alẹ́ hajj islam sọ̀rọ̀ yẹn lọ́rùn rẹ̀ èpè hajj àríkánu islam hajj orígun islam ojoojúmọ́ ẹlẹ́ẹ̀ka àrùn ọ̀sọ̀rọ̀ yẹn lọ́rùn rẹ̀ tọ́ba ti ní kakọ́ àti lọ. ẹ̀rí ilé ìtawí òun ní wáyé àdìsàbà bí rọ́bì ọgbà dọ̀ ọ̀hún wọn ni mo sọ ayúmọ̀ hajj gbogbo ọmọdé táwọn òbí rẹ̀ bá Hmm? bákan náà látọ̀dọ̀ ẹ̀ ayúmọ̀ sọbí yìí ń hajjá gbogbo ọmọdé tí o bá lè wọ tó wá sí hajj ọ̀padà wá bàlágà hajj àríkánì ìsìlámù nìgbìlẹ̀ ìbẹ̀ lọ́rùn rẹ̀ tó san bákan èyí ẹrú tó bá lè wọ́ tó wá sí nígbà tó wà lókun rẹ̀ ọ̀padà rí pé wọ́n bọ́kùn lọ́rùn rẹ̀ kó tó di pé wọ́n dé àràfá àbí ńgbà tán wà ní àràfá lọ́wọ́ òun náà ni àwọn àfa àtọ̀kọ̀ ìpè ní hajj tọ́lọ̀ ti wọ́n hajj ti náà wọ́n ọ̀rọ̀ ọmọdé tó kù ní bẹ́ẹ̀ kọ́ ní àhàzàlẹ̀ ìṣẹ̀lá ìdí súnmọ́ ti bàlágà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ọwọ́ adùn adúkẹ́ àràfá ọkàn ní pé àkàndínkù ti bàlágà náà ah, àbí wàtá abẹ́lé lẹ́yìn àbí mẹ́ta ti ẹ̀ta ń ṣàdúrà ní àràfà lọ náà ni ẹ́ bí tó ti dé wù hajj lámù kọ́ wù hajj tó ṣe òun náà ni hajj lámù náà nìyí ó ti yẹ wáyé nìyí ẹ́ afọ àkọ́kọ́ ẹ̀rín inú kìtàbù lùmọ̀ náà sì ẹ̀yìn la fẹ́ fún jáde wù wọ́n ní afọ àkọ́kọ́ ẹ̀yìn tó dùn àbí àrùbá pẹ̀lú ìsinmi tó lọ́láàfíà tó dàfọ́ àkọ́tàdà àti afọ àkọ́ wọn náà méjì mọ̀

afa ìsáàkó bọ̀rọ̀ ọ̀hún yà mọ́ mọ́ ẹ̀lì kẹta tó táwò àwọn ní kíkẹ́ ní òun rárá ètí ìṣiṣẹ́ hajj sọ àwọn mọ́ ẹ̀lì kíyà tá a wà ládùúgbò wa bí àlàyé fún wa ní wípé bẹ́ẹ̀ bá mọ́ ọmọdé lọ tọ́wọ́ bá lágà lọ́rùn gẹ́gẹ́ bí mọ́tí àbí mọ́ ẹ̀lì kíyà tá ń tẹ̀lé kọ́ ọmọ òun kíkẹ́ ní ètí hajj. àbú hmm? hanifa ń tẹ àwọn sọ wípé ní àtọ́gbàtíkà mọ́ bẹ́ẹ̀ jáde yóò tún aṣọ ara mi rẹ̀ gidi yóò tún ara mi rẹ̀ gbé ìgbè tó ara mi tó gbé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ara mi kọ́ fẹ́ lọ ṣe hajj ni kì í ṣe hajj orí tunu tẹ̀sán tó jẹ́ dandan lọ́rùn rẹ̀ torí kò sí bàlágà ọ̀dọ̀ àwọn adọ̀ wọn wá bàlágà yọ lọ gbá ara mi ẹni tó bàlágà ìmọ̀ sọ wà ilà kí ọ̀bọ̀ ti bẹ́ẹ̀ kí ọ̀lọ́ tún ara mi tó bàlágà o lẹ́yìn torí pé ara mi gbèsè gbé òun òun lọ́sẹ̀ jẹ́ kí ni ọ̀sẹ̀ jẹ́ ìtakókò ti ìtọ́jú ọ̀ràn yẹn tọ́mọ kékeré bá wá sí hajj gbogbo ntágbàlagbà máa dìnà sínú aṣọ ara mi náà lòun náà dìnà sí èyí tí ọba wa lè sínú sí hajj òun ẹ̀ńtọ́ bá gbé lọ́wọ́ bá a ṣe bọ́yá kò lè sásàfà àti mọ́rúwà níbi tó kéré ní ẹni tó bá ṣe kí tó bá ṣe gájà ní ṣìkínú yóò bá ta ó ti yé báwọn lóṣè ẹ àfáwà jábìrù àdìsí kan wá sọ́dọ̀ wọn wípé ní àjẹjì náà máa ọ̀ṣọ́ àṣọlẹ̀ mìíràn àwọn ṣe ájì pẹ̀lú ti ọlọ́run àwọn obìnrin àmọ́ kéèké ń bẹ nínú wa fọlá bẹ́yìn náà á ní síbi yá rẹ̀ àwa làwọn bá àmọ́ kéèké ti làbẹ́yì kálá ń má làbẹ́yì làbẹ́yì kálá kẹrí kálá kálá bẹ́yì tí wàá ti máa wí wọ̀rọ̀ mẹ́yìn náà ànìmù nígbàtà dídámọ́rọ̀ tí wọ́n lè sọ̀kò alábáwọn sọ̀kò gbogbo ń tọ́ba wá rọ̀ nǹkọ́mọdé láti dé kọ́ o yóò ṣe fúnra rẹ̀ kàlùkù fìbí àrọ̀fà bí kò dé sí àràfà wàlùmọ̀bí fìbí mùsàlìfà kó sùn sí mùsàlìfà bọ́júmọ́ ẹ́ olùsèkò léyìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ntí ọba lè dé kọ́ o wà ní yorùbá bá a dé tó dàbà bí wọn mọ̀rọ̀ kọ́ ló wọ́n ní àwọn ọmọ rẹ̀ kéékèèké wọ́n máa ń ṣe hajj tọ́mọ́n ní sàtọ́ àmínú ayélujára rọ́ọ̀mà àwọn tó bá kéré tó bá wà ní sọ̀kún nínú wọn táwọn ṣe kí ni lọ́sí yọrùn díẹ̀ nù ni wọ́n ṣe kí ni wọ́n ta wọ́n tọkùn jámúrọ̀ fúnra wọn àwọn tí èrò wà ní sọ̀kún kọ́ rọ́ọ̀mà ánìwò wà ní yìí o ẹni tó bá jẹ́ gáàdì àrẹ́sẹ̀kí ni yọba sọ̀kún ni afábùnú mú wọ́n ní gbogbo àwọn tá a gbọ́ ìmọ̀ lẹ́nu wọn tá a sì rí nǹkan á yàrá rọ́mù yà á ní sọ bí lẹ́bi ilé ayé ṣẹ́dúró àlà rọ́mù mẹ́bí àbí wọn ò fi ní ọmọ ní wípé ọmọdé tí ọba lè jámọ́rọ̀ wọ́n bá tó kí ni wọ́n bá tọ́ ọ̀dà àwọn tá a ti léèwọ̀ tá a ní pé alálàájì ọ̀gbọ́dọ̀ tó tó mi wọ̀ tọmọdé bá ti kí ni yóò fi san ǹjẹ́ ń bẹ lọ́rùn rẹ̀ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni pé ní alìkè ìsìkáàdì sọ̀bí yìí màhàdúrí jẹ̀dá òun wà fídí ẹ̀kọ́ àmìlá. níta níkàlára ju ọmọ ṣe tọmọ kékeré bá wá sí ǹjẹ́ ìtaràn ń bẹ lọ́rùn rẹ̀ àbí òsì àlàyé ń bẹ nú eléyìí ẹ́ tọmọ òun bá jẹ́ ẹni tí èsì ìdọ́gbọ́n lódì bàdá fìdí àlẹ́ yìí kò sí fídí àkàkí òsì kò sí fídíà àkàdéjì kí ni o yóò ṣe mọ́mọ́ náà yóò ṣe náà lọ nínú mọ̀jùmọ́ wọn sọ wípé ní lọ́dọ̀ àwọn onímọ̀gá bíi sáfẹ̀ ẹ̀yà wàlmùhùmá àlẹ́yìí ẹ̀ńtọ́ bá dákú wàlmàjìnú àtẹníyàwòrè wọ̀sọ̀bí yìí lédi iláyù méjì àtọ́mọ kékeré tí ọ̀dọ́ tó mọ̀ ló ìdá ẹ̀dáàlú fi ìrọ̀mí ni mùsàárọ̀ àwòzíkọrọ àwòzíkọrọ àbẹ̀wọ́lọ̀ gbé ìkànnà ìjẹ́ síbi àjẹ dandan lọ́rùn wọn ọ̀rọ̀ méjì ni èyí tó lálàáfíà jù ní pé ní láàfíìdìyà fún ànísàfíìdìyà ẹlẹ́ẹ̀kejì tọmọ kékeré bá jẹ́ mọ̀mọ́ yìí ẹ̀ńtọ́jọ́ ọ̀sọ́mọ̀ ló sì fàáyíǹdà hànàfíyà lọ́dọ̀ àwọn hànàfíyà ìdídó ànáhù láàfíìdìyà tààlẹ́ yìí bó ṣe dọ́tún mọ̀ tó sì wọn náà tó wò wọn ní kọ́ kò sí ìtàn lọ́rùn rẹ̀ lè ana ìṣẹ̀rọ ọmọwú ọ̀yù lẹ́ẹ̀zìmí lè ádàmì àìlíyẹ ti dùdú mi àlẹ́ yìí torí pé ìrámù tó gbé gan kì í ṣe dandan lọ́rùn rẹ̀ tẹ́lẹ̀ náà torí pé ìjọ jẹ́ kọjá dandan lọ́rùn rẹ̀ sí ìdí lára rẹ̀ èyí ò ní kí ni àìsí ìbàdàgà àwọn aṣáfẹ̀rẹ̀ yí àwọn lọ́rọ̀ méjì èyí tó lálàáfíà jù lọ́rọ̀ méjì kí ni wòjú sọ́dọ̀ àwọn ànábílà wọ́n ní ìkànnì simtaán kàptíìbì wọ́n níbà bóyá tó bá ti pé bí akéèkàn fi gbádùn ara ẹ̀ ní bóyá wà lọ lo pẹ̀fúmù àbáwá lọ wọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fàlẹ́ àfídíà wọ́n ní òṣèlú fídíà tó sọ. wọ́n ní ìkànnì ìtìláàtà kánípé ìbá nǹkan jẹ́ bá kàkọ́tìlẹ̀ sẹ́yìn bóyá ọ̀dẹ tọ́lọ̀ ní káwọn ní hajj tàbátì wọn náà sọ àbógi ìpẹ́nà tàbí ìhìn fìdí àwọn náà san ìtàn yóò san fìdí à ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tá a bá ní fìdí àti dandan lọ́rọ̀ ọmọ kékeré ṣé nínú owó rẹ̀ láti yọ ni àbí nínú owó ẹni tó bá jẹ́ wà níyì rẹ̀ torí gbà ọmọ a mú lọ ájì yìí òru kan táwọn òbí rẹ̀ fi pírọ́bátì lẹ̀ fún ìbéèrè yìí nù

lẹ́ẹ̀sìmẹ̀tún lọ́hùn fi amúwàlẹ́yìn nínú dúkìá àwọn ni wọ́n ti yọ. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni pé ní nínú dúkìá ẹ̀ńtọ́gbọ́jẹ́ wà ní ìlú rẹ̀ ní eléyìí ní mọ́mọ́ ẹ̀lì fi sọ ẹ̀yìn ará àdúgbò wa ọmọdé tẹ́ ẹ bá mú lọ́wọ́ kó náà lọ sí hajj ti àwọn èèyàn wá wá dáadáa á ọmọ wa àmọ́ tá a bá ti mú un lọ ká mọ̀ wípé tó a bá fi lọ dáràn mú aṣọ ara mi pé ojú ọmọdé tí ọ̀dá kan mọ̀ òun àbọ̀dá kan mọ̀ náà ni ọ̀gbọ́tẹ́ ọ̀run ta lọ́wọ́ ọ̀rọ̀ àwa ta mú lọ kò sí ní jẹ́ pé ní ẹbí lẹ̀ ìmọ̀dé àbí ìmọ̀lìkíyà ni à ń lò bí o ti yẹ wa ìgbẹ́ tó ń ti bẹ́ẹ̀ náà èèyàn lè jẹ kó o lábẹ́ mọ́tẹ́ àbí ìmọ̀lìkíyà kọ́ sàánú dúkìá rẹ̀ mọ́jọ parẹ́ lórí rẹ̀ kó lórí pé yọ dàgbà ẹ̀yin náà yọ ní dúkìá tí ẹ̀yin náà fi sàárà sínú ayé rẹ̀ ó ti yẹ lára lóko ó tún dá lẹ́jọ́ púpọ̀ ọlọ́wọ́ sàánú rẹ̀. wàhálẹ́ẹ̀lì ọ̀wúláàní ọ̀rọ̀ méjèèjì tá a wí yìí fi máa ìdá ọ̀rọ̀ mọ̀sọ̀bí ju yìí ní wàlúùjì nígbà tó ọmọ kékeré tá a lọ́dọ̀ sí àjèjì kánípọ̀ bá gbàgbọ́ pẹ̀lú ìyọ̀dẹ̀ tó bá dé gánà rẹ̀ àmọ́ tó bá kó tó bá gbé wọ fún ara rẹ̀ kọ́ kò sì ti ń jẹ́ gbẹ́rẹ̀ sọ́lẹ̀ ọba tán o òun náà ló ti kíni o òun náà ló sàn sàn lọ fún ara rẹ̀ lórí wọn abẹ́ ìfúnná dákọ̀ àwọn ojú lóríṣiríṣi ọ̀rọ̀ àwọn àbá àti fífi máa ń ọ̀rọ̀ ó ti yẹ báyìí ọmọ wọ́n sọ ìpè ní ọ̀nà méjì ni èyí tó ṣe ìpè ní tá a bá mọ̀ ọ́nà sí àbá àgbàgbé ìdájọ́ ọ̀tọ̀ ni bí kí n lọ sọ kí n lọ sọ àti èyí tó ṣe ìpè ní amọ̀ọ́mọ̀ tí ó amọ̀ọ́mọ̀ tí ó ìdájọ́ ẹ̀yọ̀ kan náà bí kí n ọ̀dẹ̀dẹ̀ kọ́pa àbókè ìlànà alákọ̀ọ́kọ́ tó ṣe ìpè ní ìmọ̀ọ́mọ̀ sí àgbà ìmọ̀ọ́mọ̀ sí ìkànkàn náà àbí ìgbàgbé àti ìmọ̀ọ́mọ̀ sí ìkànkàn náà ọlọ́run kékeré onísàkúndé àfẹ́ ìlànà àmúdà ọ̀pọ̀ torí ìmọ̀ọ́mọ̀ tó wù náà mistake ẹlẹ́ẹ̀kejì alẹ́ yìí fi ilé ìkéde à fìdí àgbẹ̀ lọ́nà rẹ̀ wọ́n yóò wọ́pọ̀ á àkùsàdà àti òwò ọmọ kékeré bá wà lọ sí ọmọbìnrin níta á alábọ́tà àmọ́wá hmm? tọ́ba lọ sí kíni tọ́ba sọ́wọ́ bèrè bíi ṣe àti ìlú àti ilé bàjẹ́ ọ̀rẹ́mú ti di bàjẹ́ ti bó ti bàjẹ́ ló ti máa bá lọ rí wàfíìlì kọ́tọ́ yìí àlẹ́ yìí wájú dáa ọ̀dà tí yóò san padà yóò san padà ọ̀nà méjì ni àwa ni pé àwọn èèyàn wa sọ wípé níbi ìpìlẹ̀ àwọn tọ́jẹ́ dandan ní iṣẹ́ ọmọ kékeré tí ó ṣe ọ̀rọ̀ méjì ni aláwọ̀ kọ́ nínú owó rẹ̀ lè ana awájà bá ti bíjì náà yàtọ̀ torí pé pẹ̀lú ọ̀fẹ́ǹsì tọkọ̀ méjì pẹ̀lú fẹ́ǹsì tọkọ̀ méjì òun náà ti fi bí àdúrà lẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọn ní ọrùn àwọn tọ́bajẹ́ wà ní yìí rẹ̀ ló wà àwọn oríṣi ti dẹ́nu tábà ní ká fa lọ ọ̀nà wọn mẹ́tẹ̀ ni ẹja bọ́ síbò pé hajj dáhàmẹ́ wọn ni mo kọ́ adé wọn ni àbí wọn ni àwìn hajj yìí àpọ̀jù abẹ́ni tó bí mú káàdì ní kí ní pèlú mú káàdì oríṣiríṣi ìfúnná lónìí àmì ìtọ́ba nǹkanǹkan bí yìí lọ òun náà lẹnu títí pé amókùnrin ìmúkùnrin rẹ̀ wá lágbára débi pé ní kódà kò lè rìn bí atama ní atama ní kéle kí ìjọba tó bó lè rí gbàgbé títí bó lè rí tó lè má má lè kéle tí kéle kí bá wọ́ọ̀sì o ó lè má lè rìn irú àwọn ènìyàn. النووي في المجموع أنا النووي مثلا في المجموع وأنا كنتي أقول تفاتيري نيت جولو وراحلة تجري كانوا وقائد يقول تجري أنت بما جايز لي كما طعا نقطع كما تصنع نقطع بكرة تقالي نقطع بكرة تقالي نقطع بكرة تقالي نقطع بكرة تقالي àbí ńgbọ̀tọ́ pé gbó nǹkan ọ̀dún rẹ̀ àbí ntí ọmọ sọ ọ́ ká ẹ̀ látòrí nǹkan ọ̀dún wàkọ́dọ̀rọ̀ alákòókò sára lọ́rùn tó wà lágbá láti ní bala lórí nǹkan ọ̀dún bìlá mẹsàkọ̀dọ̀ ṣẹlẹ̀ ìdá láì ní wàhálà tó yóò wá ní ìlànà wọlé àti sọ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ẹ̀sán ìfọwọ́ rẹ̀ méjèèjì àti ẹsẹ̀ rẹ̀ méjèèjì ìró àwọn abáyé sábà ti ní kápá ti mú sábà yìí فلا يجوز لهم الاستئجار للحج ọlọ́dọ̀kùn láti lọ ayé yìí oṣù hajj tọrọ wọn bá dé báyìí pé kí wọn bá gbé wọn fún fún nǹkan lò wọn sì lè fún wọn lè bá láti lè lórí tán àbá wá rí ẹnìkan tó lè dúró láti bá máa sábà tán àbá rí ibi sábà tó fún wọn lò fàṣọkùn ohun ṣọkùn bó ní bá àwọn tó bẹ ìdájọ wọn òun náà ní ìdájọ tọ́wọ̀ fún ẹni tí ó ti kí ni o tí ò lápá lẹ́sẹ̀ tí ò lè ṣe nǹkan kan tó pé táwa tó gbé kú nǹkan kan tó padà wá ṣubú ni wàhálà wọ sọ ìfì mẹsàbí náà eléyìí ni tọ́lálà àbẹ́ àná mẹsàbí wa mọ́mọ́ abu yusuf àfáwà muhammed àti mọ́mọ́ ahmed náà ìtàwọn náà sọ náà rèé abu hanifa bákan náà ní ìtúlára àti àánú kan náà ọ̀rọ̀ wọn méjèèjì wọn ni ó lẹ́tọ̀ọ́ ó lọ háyà yẹn fún sẹ́ rẹ̀ nínú èyí tá a wà yìí òun gẹ fúnra rẹ̀ tẹ̀dẹ̀kọ́ ni hajj lọ́nà rẹ̀ ṣọ́yìnbó ọ̀jọ̀ tó mẹ́tàlì ní mẹ́tàlì mọ́ mọ́lìkì nù ni àwọn ni lọ́dọ̀ mọ́ mọ́lìkì hajj ṣe dandan fún wa pọ́jú tó bá ti ní kápá tó lè rìn pẹ̀lú pé náà ti rí ẹ̀jọ́ mọ́ ní ọ̀pá hmm, tí ó sì sanwó fún ẹni yẹn nínú fásitì olùkọ́dé wọ́n ní wọ́n ní àmà afọ́jú ìdá wọ́jẹ̀dà máa ń yẹ fi yìí mú nàdà sáfàrí yìí tọ́ba ti rí ẹni tí yóò bá ṣèkínní o yóò bá ṣàmójútó yóò bá gbé ètò ìjẹ́ ìmú rẹ̀ nínú àjò wọ́sáfàrọ̀ kọ ìdìhì àbí wọ́sáfàrí kọ ìdìhì àti ìná ìlò ìrìn àjò ẹni tó mọ̀ fà á lọ́pàá tó mọ̀ darí rẹ̀ káàkiri tọ́fíìmù mọ̀ṣúhúrù àbí hànífà láyé zimuhul hajj ó dàbí hanifa tó ń dúpẹ́ náà kọ́ wọn ní hajj ọ̀sán yẹn lọ́rùn rẹ̀ wà á nìkún mọ̀ àmọ́ lọ́dọ̀ àwọn ọmọ kéwà abu hanifa abu yusuf lukọ́dí àti abu abdullahi ẹnpẹ́ ní muhammed bin hasan ṣèyíbáyàní hmm? ẹgbàá méjì wà mẹ́ ẹgbàá wa tó fẹsẹ̀ múlẹ̀ sí apá ibùdó sí mẹ́sàn-án gbà wá òun ní kí ni o wípé hajj sọ̀rọ̀ yẹn fún irú ẹni bẹ́ẹ̀ náà. nínú tíra mi náà afọ́jú tọba ti ní ìkápá ìná ìlò táǹkì ní záàdù tó sì ní kápá owó nǹkan ìrìn àjò tí ọ̀wá rẹ̀ nìkan kan tó lè darí rẹ á di sọ̀ràn yẹn fún fúnra rẹ̀ kíkọ́ wá lọ dọ̀dọ̀ kọ́ in lè rán èèyàn ní on his behalf lọ́dọ̀ àbúrò hanifa wọn ní òṣè dandan wa ìdáhùnmọ́ lọ́dọ̀ àwọn ọmọ tí wàá hanifa méjì ti bọ̀ àwọn ní pé dandan ni kò ti ní kápá ara rẹ̀ ní ipá rẹ̀ ọ̀kárù kan bẹ́ẹ̀ lọ́wọ́ àgbéyànjú ọlọ́ba àwọn ṣe hajj àmọ́ tọ́ba wá rí adarí kan tó lè máa dájẹ́ lọ́dọ̀ hanifa. tó ti bẹ́ẹ̀ nìkan kò lọ gẹ́gẹ́ bí kọ́tà ti sọ pé kìí ṣe dẹ́dẹ́ fún un ó dà àwọn ọmọ tí ó rẹ̀ méjèèjì kọ́ ìgbàwá méjì ni èyí tó gbajúmọ̀ ní ìgbàwá méjèèjì fi zámìnì tó ń tọ́jú aláàárẹ̀ ìgbà pípẹ́ wàlùmọ̀kùlùjì ẹni tó ní stroke wàlùmọ̀kọ̀ ẹni tó ní kíni o ẹni tó di amúkùn wàmọ̀kútó ọ̀rọ̀ ìjìnlẹ̀ yìí ẹni ẹsẹ̀ rẹ̀ méjèèjì ti gé wà ìmọ̀lẹ̀kù záàdà wà rọ̀hìlà kódà tí wọ́n ti kíni o kí wọ́n ní kápá ntí wọ́n nà tí wọ́n lò lọ́hùn wọ́n ti kíni o sì ní kápá àti sanwó nǹkan àrìn àjò ẹ́ àtàlẹ́ ayẹ́jìbù àríyìn ìdájọ́ ìmọ̀lẹ́yìn títí débi pé ní hajj ò ní sọ̀rọ̀ àyàn lọ́rùn wọn pẹ̀lú kí wọ́n wá lẹ́nìkan ní hajj lè ànà àtìlẹ́lẹ́mẹ́ làmúyẹ́jì an abi hanifa ẹgbẹ́ wa tẹ̀lé pé ní ìgbẹ́ ájì yẹ́jìbò ààrẹ yìí kò ṣe dandan fún un bí ẹnìyàwó mustapha ẹ̀ ń torí pé ó ní kápá pẹ̀lú ẹlòmíì kò ní kápá lára ara rẹ̀ ni ó ní kápá lára ẹlòmíì wọn ló ṣe déédéé pé ó gbé nǹkan gùn lọ kò yé lápèjú ẹni tí sáà sọ ni pé ní ẹni tó jẹ afọjú àbẹ ẹni tó jẹ aláàárẹ ìgbà pípẹ àbẹ ẹni tó ní stroke. Hmm? àbẹ̀rẹ̀ tó jẹ́ amúkùn tí ò lè dìde ńlẹ̀ tọ́wá ní àzádù àti rọ́ọ̀hìlà tó lè fi lọ fóònù gbẹgbẹ fún ara rẹ̀ kò lè lọ àmọ́ ìjó lè rán èèyàn lọ ó lè rán èèyàn ẹ ẹgbà wa rọ́dà bú ànífà bíi sọ fún ayé pé ní tọ́ba ti lè rán èèyàn lọ́hùn ó ṣe déédéé bí ìgbà tí ó lè gbé nǹkan ògùn lọ́rin ó dìye eléyìí tá a wí yìí lọ́dọ̀ àwọn àbú ànífà yìí fíìmẹ́ni wọ́jú lálẹ́ ti tọ́ àtàwọ́ wọ́n máa eléyìí wà kan tó ikú ní kápá àmọ́ ó ní ẹsikísì ti alẹ́dìbílẹ̀ àmọ́ ìwọ́ dẹ̀dẹ́ àbọ̀ wọ̀ sọ̀rọ̀ àmọ́ tó bá wá ti pé nígbà tó lálàáfíà ló fáwọn kìíní yìí jọ ọmọ tọrọ àárín ìlú ọ̀sùn lẹ́yìn náà ẹsikísì gbàrà wá dé bá nú ayé rẹ̀ falẹ̀ kìfáàkù alẹ́ lójú ìpanu kan afáàní kí ni pé dandan tó ṣe kí ni dandan ni kò lọ sóye náà àti lo ìṣẹ́jú méjìlá mun siku jẹ́ kìkì àtàjáfàlẹ̀ rẹ̀ sí ànáwà sanáwà pàlẹ̀ alhajju anu lọ́yẹ̀ káàsì hajj on behalf ẹlòmí kábíkínú káàsì hajj on behalf ẹlòmí àwọn ọ̀rọ̀ tó wà lábẹ́ ilé ìlélẹ́yìn alhajju anu lọ́sọ̀tẹ̀ ẹni tó ní kápá kábàsì hajj aláwọ̀ kan ní pé ní irú wo ṣe hajj tó jẹ́ orígun ẹlẹ́ẹ̀ka àwọn mùsùlùmí tó jọ́ràn èèyàn fún ẹni bẹ́ẹ̀ ni àfáàgbọ́n kò dáama wọn ni láàyè júùsù ọ̀yẹ̀ sẹ́ni bàbí hajj lùwájibí mà yẹ kẹ́dẹ́rù alẹ́ hajj bí nẹ́fẹ̀ yìí ìjìmá nípa nípa àwọn àfá ẹ̀ńtọ́ bá ní kápá tó lè lọ sí hajj lóhùn gẹ́gẹ́ fún ara rẹ̀ kọ̀ lẹ́tọ̀ọ́ kọ́ lọ́ọ́ rẹ́ lómi kọ́ bá wọn lọ. Hmm? afẹ́gbọ́n mọ́nzir sáńdárúkọ wọn àwọn náà ní pé àwọn onímọ̀ panupọ̀ anamẹ́n aleyhi hajjatu islam pípé ẹ̀ǹtí hajj islam bá sọ̀rọ̀ yẹn lọ́nà rẹ̀ wàhùwà kọ́ọ̀dẹ́rù náà àlà àyè hujja tó sì wá ní kakọ́ àti hajj lẹ́yùtù ànihu àyè hujja ọkọ̀ ìrùhù ànihu bẹ́ẹ̀ lómi bàbá lọ hajj kọ̀tánràn hajj ọ̀ràn ẹ̀kọ́ tó ti fọ́lọ́ kò dípò rẹ̀ tó yẹ báyìí nìyí àlàyé tà ń ṣe fúnra wa ń bì yìí ṣùgbọ́n tí máa ń lówó pé àwọn òtítì tó wọ́n lọ ni àbí wọn tẹ̀lé lọ́gbìn pẹ̀lú òun ràn yàn tọ́ ọ sì ní kápá tálàáfíà ń bẹ ò lè ràn yàn lọ. ẹlẹ́ẹ̀kejì ìtàkàní ajíjàkátọ̀ wọ̀rọ̀ tọ́ba jẹ́ ajíjàkátọ̀ wọ̀rọ̀ ló ti sọ̀ràn yàn ọkàn wàá jẹ́ ajíjàkátọ̀ wọ̀rọ̀ lọ́fẹ́ ti rí pé ní hajj kàtọ́ wúrùn tó fẹ́ ṣe yìí kètí ìṣe hajj ti islam tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ́ kọ̀ lẹ́tọ̀ fún un kó ní kẹ́ni kan lọ́ba àwọn òṣèlú hajj wa lè ánà wọlé sọ́nà aláì fi ha àyè fún aláwọ̀ ìbùnà sí i fànà ìwúhu àwòlà torí pé ní kọ̀lá làáfíà kó fún ara rẹ̀ fànà ìwúhu àwòlà ẹ̀ tó fẹ́ délé fún òun náà gbọ́dọ̀ ṣe é ò lè ti ájì tó wò síwájú ájì ọ̀ràn àyàn nù ni nígbà tí òtọ́ bá ní ájì fúnra rẹ tó lè ti ájì tó síwájú àfitọ̀ ọ̀ràn àyàn ó sì wá rẹ lómi lọ́gbà tó kọ́ lọ́gbọ̀ ṣe. ẹlẹ́ẹ̀kejì wá ájì islam ọ̀rọ̀ ajé méjì mẹ́ ọ̀rọ̀ aláwọ̀kọ́ ìyẹ̀ jews wọ́n ní kó lè rán èèyàn lọ ilé abu hanifa àti kẹ́mínú fìhà hajj àtún hajj kan lẹ́yìn pé ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kìí ti dandan nu ayé rẹ̀ mọ́ tọ́wá rí bẹ́ẹ̀ ẹlòmíì lè rọ́pò rẹ̀ asẹ́ni ẹlẹ́ẹ̀kejì kò lẹ́tọ̀ ọ̀rọ̀ mọ́tàbí ṣàfihàn òní mọ́tàbí mọ́mí ṣàfihàn wọ̀lùkọ́wùlù sẹ́ni òun náà jẹ́ fún ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì fún mọ́mọ́ ahmed muhammad wà mọ́tàbí mọ́mọ́ maliki alimami mutlakọ lọ́ba ṣe hajj wá òtítẹ́ ájì islam tó ẹ̀tẹ́lẹ̀ o òtítẹ́ o ìdájọ́ ọ̀nà yẹn o ìdájọ́ náà fi là o alimani o mọ́ mọ́lì kí ni pé láéláé òkè ẹ̀ lè ṣe ni wọ́n ràn yẹn lọ́gbọ́ ọlọ́gbọ́ tí ájì o. sọ̀wọ́ nǹkan náà mo ṣètè án àwọ̀ àdìsá bóyá ìyẹn lágbára ni o àbí ìyẹn dágara kò lè ṣe sóbi yé tó kódà pé ibi tí a ó dàdó ni eléyìí àbí allah subhanahu wa ta'ala ìpè kọ́ńtà fún wa ní àgbóyé ẹ̀sìn rẹ̀ dùbáyìí lọ ìgbà táwa tó máa pàdé ní yàtọ̀ àṣírí ìṣàlọ́ kọ́lọ́wọ́n fi ìṣọ́ rẹ̀ sọ́wọ́ dùbáyìí lọ kọ́lọ́wọ́n sànù wa kó sì ṣe àlékún àbẹ́jì rẹ̀ fún wa àtúnṣe lọ́lẹ̀ kan sí àwọn ọlọ́sẹ̀ hajj ọlọ́ba ni fún wọn ní sàṣekè àwọn ìta wà lé àlékún àná àtàlékún ìkẹ́ rẹ̀ fún wa rọ́bà náà ti níbi ladùn